الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قلنا قبل صلاة النبي محمد صلى الله عليه وسلم أني البخيل من أمتي من ذكرت عنده فلم يصلي علي النبي صلى الله عليه وسلم أني أنتم جاءون nínú àwọn ọmọlẹ́yìn mi man zukirtu indahu olè tí wọ́n dárúkọ èmi ànábì sallallahu alaihi wasallam ní ibi tó wà walam yusalli alayya tí ó wà ṣe àsọ̀láàtù fún èmi ànábì muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ mi ó ní man nasiya salata alayya khati'a tariqal janna ó ní ẹnikẹ́ni tó bá gbàgbé láti máa ṣe àsọ̀lát fún èmi ànábi sallallahu alaihi wasallam khati atariqal janna irú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù ọ̀nà tó ń lọ sí àlùjànnà ó ti yàbàrà kúrò ní ojú ọ̀nà àlùjànnà ló fi jẹ́ wípé ìmáa ṣe àsọ̀lát fún ànábi Muhammad sallallahu alaihi wasallam ohun tó ṣe pàtàkì ni ó ní man salla alayya salatan wahida. ẹnikẹ́ni tó bá tọrọ asọ̀dáàtú fẹ́mi ànábì sallallahu alaihi ní ẹ̀kan ṣoṣo sallallahu alaihi biha ashara látara ẹyọkan tó ṣe yìí ọba máa ṣe mẹ́wàá fún òun náà káwa náà fi sọ́kàn wa pé kí ọba máa ṣe fún ọba máa ń kó máa wá ṣàdúà fún wa fúnra rẹ̀ báwo làdúà yẹn ò ṣe ní jẹ́ gbígbà kọ́nà ọba máa tọrọ àlùbáríkà fún wa kó máa tọrọ ìkẹ́ àtìjẹ fún wa báwo lọ́lọ́run ò ṣe ní ìgbà nígbà tó jẹ́ pé òun ló tọrọ ẹ̀ látara pa wá tọrọ ẹyọ kan fún anábì sallallahu alaihi wasallam á jẹ́ náà ní ẹ̀tọ́ sí mẹ́wàá ó túbọ̀ sí pé tó bá ṣe mẹ́wàá fún anábì sallallahu alaihi wasallam òun náà gba mélòó á gba ohun tí ò ní dín ní hundred torí pé àṣẹ ọlọ́run ní ká ṣe àsọ̀láàtì fànàbí sallallahu alaihi wasallam ọlọ́run ní inna dájúdájú ọlọ́run ọba wa àti àwọn ala nabi wọ́n máa ń ṣe àsọ̀láàtì fún ẹ̀yin onígbàgbọ́ ẹ máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ ẹ máa tọrọ ẹ̀fà nàbí sallallahu alaihi wasallam tí a bá wo inú alukur'an àwọn yá gbólóhùn yá yọ alladhina amanu tó wà ní alukur'an ó jẹ́ eighty three eighty three ló wà ní alukur'an tẹ́ bá wá wo gbogbo àyà yẹn pátápátá ọlọ́run máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú yáyọ alẹ́bí náà mọ́nú ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yọ tó yàtọ̀ nu gbogbo ẹ̀ òun níbi tọ́lọ̀ ti ń tọrọ àsọ̀láàtù tọ́lọ̀ ti ní ká ṣe àsọ̀láàtù fanabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bò bẹ̀rẹ̀ pẹ̀lú yáyọ alẹ́bí náà mọ́nu ọlọ́run kọ́kọ́ fún ní introduction ó ní inna Allaha dájúdájú ọlọ́run wa malaikatahu àti àwọn màláìka rẹ̀ ala nabi wọn a máa tọrọ fún pé àwọn onígbàgbọ́ ó túmọ̀ sí wípé iṣẹ́ tí ọlọ́run bá fẹ́ pa wá láṣẹ yìí iṣẹ́ tó ṣe pàtàkì ni ọlọ́run fẹ́ ní ká bẹ̀rù òun kò kọ́kọ́ sọ kankan síwájú ṣùgbọ́n kó tó ní ká ṣàṣọ̀láàtì fanabi ó fi yé wa pọ́ lọ́wọ́ ọba fún rẹ̀ ń ṣe o àwọn màláìka náà ń ṣe o léyìí tó túmọ̀ sí pé tí n bá ní ẹ ṣe tẹ́ ẹ bá ṣe kò túrún kankan lára ànábì o sallallahu alaihi wasallam léyìí tó túmọ̀ sí pé kẹsà sọ̀láàtù yẹn oore tẹ́yìn máa rí ń bẹ̀ ó ju oore tánàbì sallallahu alaihi wasallam fẹ́ rí níbi pẹ̀ṣẹ̀ fún torí pé ànábì yẹn ń kọ́ ọlọ́run bá ti ṣàforíjì fún ma qaddama wa ma ta'akhkhara ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣáájú kó tó kú èyí tó ṣẹ̀ nígbà tó tún ṣẹ̀ mí lẹ́yìn fatihu maka gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti forí ẹ̀ jì ọlọ́run ti la ṣẹ̀ṣẹ́gun fún un ọlọ́run ti la promise ẹ̀ mọ̀kọ́mọ̀ mahmuda so gbogbo àwọn oore tánàbí need tá a bá ṣàṣàn látúfà nàbí orí ara wa la ṣe fún tá ṣe fún ìyẹn ò ní kọ́lọ̀ ọba kó má ṣe àwọn oore tó ti promise ẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam ma akhlafa wa'ada ànábì ò jàǹbá àdéhùn tóun àtọ́nà ọba jọ gbé ó ṣojúṣe ẹ̀ ọlọ́run náà sì jẹ́rìí sí ló fi jẹ́ pé ká ṣe àsọ̀lá àtúfànàbí sallallahu alaihi wasallam àjẹbọ ẹ̀ ní ti dáadáa àwa náà ni a máa rí jùlọ kọ́lọ́ ọba kò fi rọ̀ wá lọ́rùn ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé tó bá wá di ọjọ́ júmọ́ à fa akthiru alayya min as ẹ jẹ́ kí àsọ̀lá tẹ a máa ṣe fànàbí sallallahu alaihi wasallam jọjúmọ́ à kó ju ti àwọn ọjọ́ tó kù lọ kọlọ́ọ̀ bá kó má ṣe gbà sọ láti ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Thank you.